kò sí ohun tó ń jẹ́ ètò ìjọba fìdíhẹẹ́ nínú èrò mi bẹ́ẹ̀ ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí yóò máa wáyé ìjọba àpapọ̀ ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ti rọ àwọn ènìyàn wípé kí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn èké tó ń lọ káàkiri ìgboro ayé wípé ààrẹ muhammadu buhari fẹ́ gbé ìjọba fìdíhẹ́ kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá kúrò lórí àlééfà agbẹnusọ ààrẹ garba shehu sọ báyìí wípé ààrẹ muhammadu buhari kò gbèrò ìjọba fìdíhẹ́ nígbà tó bá kúrò lọ́fíìsì ó ní èrò àwọn ènìyàn ni láti kọjú ìjọba sí àwọn aráàlú àti láti kẹ̀yìn àwọn aráàlú sí ìjọba àwọn tó ń gbé ìròyìn náà kiri kò lè rí èrè kankan jẹ ju wípé kí wọn ó kẹ̀yìn ìjọba sí aráàlú ìgbésẹ̀ náà jẹ́ ohun tí àwọn ènìyàn kan tí wọ́n ti rò wípé àwọn yóò lulẹ̀ níbi ètò ìdìbò tó kù ọ̀sẹ̀ kan báyìí bó tilẹ̀ jẹ́ wípé ó gbà wípé ìṣòro tó wà nínú àyípadà owó titun ó pọ̀ púpọ̀ tí ọmọ orílẹ̀ nàìjíríà sì ń la oríṣiríṣi ìlà kọjákọjá gẹ́gẹ́ bí ohun tó sọ ohun tí àwọn aráàlú ń dojúkọ ààrẹ lóminú ó sì ti ń wá ọ̀nà àbáyọ èyí ló ṣe pàtàkì bó ṣe bá àwọn aráàlú sọ̀rọ̀ ní òwúrọ̀ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí ó fi kún un pé láì sí àní-àní Bọ́lá Tinubu ni ààrẹ Muhammadu Buhari fẹ́ kó gba ìṣàkóso ìjọba lẹ́yìn òun ló jáde lẹ́yìn ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Kaduna Nasiru el sọ wípé gómìnà CBN ó fi ayé ni àwọn ará ìlú lára torí wípé ó mọ̀ọ́mọ̀ ni El-Rufai sọ fún àwọn aráàlú wípé àwọn kan wà tí kò fẹ́ kí akitiyan ìjọba ṣe ìṣorere lọ́nà àrí wípé kí ètò ìdìbò kó má wáyé gẹ́gẹ́ bí ohun tí El-Rufai sọ àfojúsùn àwọn ènìyàn ọ̀hún ni kí ológun gbàjọba látàrí ìnira tí àwọn ọmọ Nàìjíríà ń kọjá ní àsìkò yìí kò sí ohun tó ń jẹ́ ètò ìjọba fìdíhẹ nínú èrò mi bẹ́ẹ̀ ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí yóò máa wáyé ìjọba àpapọ̀ ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú bẹ́ẹ̀. ẹ ẹ dúró ná ẹ má ti lọ ẹ dákun ẹ bá wa subscribe subscribe kì í já owó ènìyàn bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.